lọ́rùn gbọ́ngbọ́n máa kọ́ sí i tìyín nìkẹ́ ti jókòó. àbáṣe sọ̀rọ̀ lọ́wọ́ báyìí iṣẹ́ kan ti ẹ̀wà tó ti jáde ìyẹn jẹ́ joyful sound videos ẹ̀ wà lórí youtube channel mi àti mega praise concert àwọn tó sponsor ẹ̀ joyful sound yẹn jẹ́ um, orin àwọn popular gospel artists tí mo máa ṣe drum remix sí then at the end towards the end of it ẹ máa rí little workshop láti help àwọn drummers àti aspiring drummers láti mọ bí a tiẹ̀ ṣe ń yí àwọn ọwọ́ yìí àwọn techniques tó wà ń bẹ̀ tó fi ń jẹ́ ká máa yí ọwọ́ bá ṣe ń yí ọwọ́ yẹn tó máa jẹ́ káwọn èèyàn máa jó sí sound ìlú èèyàn so workshop àti performance ni joyful sound yẹn wà about then the second one ìyẹn ó sì wà in view àti ìbẹ̀rẹ̀ yẹn ìyẹn jẹ́ beat cafe beat cafe yẹn máa ń jẹ́ kí àwọn èèyàn mọ ìwúlò ìlú lílù sí. Si Um, ọpọlọ wọn láti jẹ́ kí wọ́n lè ronú dáadáa láti jẹ́ kí wọ́n lè expand their mind to reason better nǹkan tí Bitcafe yẹn wà fún wọ́n máa ń pè ní drum neuroscience bí ìlù lílù ṣe connect mọ́ ọpọlọ àwọn èèyàn and ó tún ní ọ̀nà kejì tó tún máa ń jẹ́ pé ìlù lílù máa ń help àwọn tára wọn ò bá yá díẹ̀ bí àwọn tó ń suffer from multiple sclerosis irú àwọn ọmọdé tó ní alzheimer and all that irú nǹkan báyẹn ìlú lílù máa ń help health wọn kó lè get better so nǹkan tí Beat Cafe ń ṣe nìyẹn ṣùgbọ́n àti ìbẹ̀rẹ̀ yẹn a ṣì ń plan yẹn lọ́wọ́. nǹkan márùn táwọn èèyàn mọ̀ ń pa mi àkọ́kọ́ mo like kí n play basketball in fact sport generally but not really football but basketball yẹn mo like kí n máa play basketball ẹlẹ́ẹ̀kejì mo like graphic design mo máa ń ṣe design díẹ̀díẹ̀ àwọn flyers àwọn web and all that but díẹ̀díẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹta ṣe mọ̀ táwọn èèyàn bá rí mi lórí ìlú ó máa rò pé ah eléyìí lè jẹ fùfú márùn tọ àti jẹ ọkọ tọgọ wàhálà ni so mi ò kì í jẹun púpọ̀ náà ẹlẹ́ẹ̀kẹrin mo tún jẹ́ àwọn ẹni tí ò kì í tètè sùn lálẹ́ ọ máa ń pè wá ní nocturnal irú àwọn èèyàn báyẹn alẹ́ la máa ń wà more effective dẹ́ni kọ́ karùn-ún táwọn èèyàn mọ́ ń pa mi ni pé mo lè jẹun tó wà homely tó like láti máa bá àwọn ọmọdé ṣeré ṣùgbọ́n táwọn èèyàn bá ríyàn lórí ló máa sọ pé eléyìí ó kàn like àwọn nǹkan ọkùnrin but mo lè jẹun tó wà very homely tó like àwọn ọmọdé. àmọ̀ràn mi fún àwọn tó bọ̀ lókè tó desire irú nǹkan tí mo ń ṣe yìí especially àwọn tó jẹ́ obìnrin ni pé kọ́ má rora wọn bíi obìnrin o torí iṣẹ́ tá à ń ṣe yìí ó kọjá iṣẹ́ obìnrin tó bá ní mindset yẹn so nǹkan tó yẹ kẹ́ ṣe ni once tí kinní yẹn wà ní tẹ desire yẹn wà ní ẹ kàn lọ kẹ́ máa ṣiṣẹ́ practice kẹ́ plan out rehearsal routine in fact àràárọ̀ mo máa jog láti lè ní energy láti lulu. especially tí iṣẹ́ bá pọ̀ tó tẹ̀léra wọn ní ṣíṣẹ̀ ń tẹ̀lé because it kind of energy sapping then ẹ má give up easily torí ó easy kí àwọn èèyàn sọ yín sọ̀rọ̀ sọ̀rọ̀ sí yín pé irú àwọn kan báyẹn filẹ̀ fọkùnrin no no no no no kò sí nǹkan téèyàn ò lè ṣe ṣe mọ̀ pé even bible gan sọ wípé as a man thinks in in his heart so is he tó bẹ́ẹ̀ bá ṣe ronú yẹn lẹ ṣe máa di. tẹ bá rò pé ẹ máa succeed níbẹ̀ of course ẹ máa succeed níbẹ̀ mo máa ń receive oríṣiríṣi mails messages from people tó máa sọ pé à o ṣe tó bẹ̀rẹ̀ ìlú lílù yìí o ti jẹ́ kí ojú mi là sí even nìkan míì tí ò ṣe ìlú lílù ó ti jẹ́ kí ojú mi là sí ah kò sí ẹni tá a ti rí as a mentor ní nàìjíríà tó jẹ́ obìnrin tó ń lu irú western drum báyìí ah ó ṣé o tó bẹ̀rẹ̀ ah calls from àwọn míì àwọn òbí ẹlòmíì máa pè mí pé ọmọ mi àti six years ago ló ti ń wo fídíò ẹ̀ ẹ̀jọ́ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ kàríà yìí and mo dúpẹ́ pé mo bẹ̀rẹ̀ so nǹkan tí mo máa challenge yín náà nìyẹn kẹ́ ẹ bẹ̀rẹ̀ tẹ bá desire ẹ má jẹ́ kí nǹkan kan dè yín mọ́lẹ̀ pé ẹjọ́ obìnrin àbí ẹ̀ lágbára ẹ̀ iṣẹ́ tó bá require kẹ́ ṣe ẹ ṣe sí but don't give up. for today. Thank you for this day. Thank you for your grace. orúkọ tèmi ni ọdẹbíyí tèmítọ́pẹ́ tí gbogbo ènìyàn mọ̀ sí Topsticks amúlùdùn onílù ni mo jẹ́ ìyẹn túmọ̀ sí mo máa ń lùlù láti mú inú àwọn èèyàn dùn orí Orísun TV lẹ́wà ẹ má gbé kúrò ńbẹ̀. April Easter Fiesta yadun gbọgbọ́n máa kọ́ sí i tìyín nìkẹ́ ti jókòó